mo ní ẹgbẹ́ kéèsì serial killer yẹn lọ sábùjá kẹsọ́ di IRT ẹ jẹ́ káwọn IRT deal pẹ̀lú ẹ̀ because ọmọ yóò gbọ́dọ̀ get away ó ti pa many people in the past according to allegations they watch these things they know the technology is there don't forget they are watching us ṣé Nigerian police mọ̀ ìpè púpọ̀ Constable Scott Mills Toronto police spokesman ó ti retire mo ní mo bá ṣiṣẹ́ ní social media division mo ní Scott, me, are you telling me that Nigerian police doesn't know that Apple Incorporated can be contacted for a CC camera in a murder? Money, they don't know. And if they know, they're finding out from me, but something is preventing them from accessing it. So your answer, the Duke, is that they know some of yeah, these yeah, things. Yeah, it's very correct. Auntie Kemi, hear Kemi, Mm-hmm. ẹ bá wo audio tí wọ́n release on behalf of Seminary. Oh, yes wọ́n ti pè sí ìrẹ́lẹ́sẹ̀ don't be surprised that it is somebody that actually did full forensic and dragged out that conversation. now guess what yomi kini woro mm-hmm. wọ́n ní deep fake ni mm-hmm. because i went after them on that wọ́n nígbà táwọn wọ́n nígbà táwọn authenticate gbogbo footage at everything yomi má gbàgbé o ṣé wọn kébì ò tí ì sọ̀rọ̀ for three years yomi between the fifteenth of september. okay between the last time tí mo bẹ sọ̀rọ̀ yomi would have been a dm on baba ìjẹ̀ṣà pé mi fẹ́ dá because ara lé mi ni george ṣe rántí ara lé mi ni george george yẹn dẹ̀ ni believe it or not when you tell people some things they don't believe you they just think you are mad you are crazy and you are a liar. Justice Toyin Taiwo Ikeja, Special Offences Court, she has sentenced a lot of people to prison. She's actually Kehinde, excuse me, Taiwo Taiwo's wife, and Taiwo Taiwo is a federal judge, retired now. torí Táíwò Táíwò Kẹ́hìndé ẹ̀ lèmi bímọ fún Kẹ́hìndé Táíwò is my baby daddy in other words that's that's Kayode's father you know my son Kayode reach KJT baba Kayode ni Kẹ́hìndé so technically auntie ẹ̀ nìyẹn but I will still meet Justice Tony Taiwo. so and we just haven't had a way to meet him because you know Kennedy and I broke up so ọ̀rọ̀ ọmọ ló pa á pọ̀ at the end of the day mi tí mi gbogbo intensive mo ní intensive extensive fam family ẹ̀ mo kàn mọ̀ wọ́n in the social media and the news so because Tóyìn ló ń ṣe case Baba Ìjẹ̀ṣà òun ni mo ṣe kúrò ní case yẹn and that is why I did not bring out that that audio that Adetoun had mo ṣì lọ́jọ́ yẹn dè mí that audio said we will kill Baba Ìjẹ̀ṣà if they give him bail ṣọ pé wọ́n ni mo pè tí mo sọ fún un wọn sọ fún ẹ i have that audio but. i hear that i hear that exactly. too. exactly ìyẹn lóyìnbó ń pè ní conflict of interest because the conflict of interest can also alter a case and people will say that's because she's related to the judge and it's the very same reason I left Showore's case and told Sahara reporters ìgbà tó arrest Showore ní twenty nineteen tí Buhari ní kó lọ arrest ẹ ṣe rántí pé mo kúrò nù yẹn náà mi ò sọ̀rọ̀ mo wá sọ fún Sahara lẹ́yìn it's five years later I can say these things now mo sọ fún Sahara lẹ́yìn pé there's a conflict of interest the judge in the case is also my brother-in-law ṣe rántí Tóyìn Táíwò ta sọ̀rọ̀ tó ń pàǹsì federal judge lọ́kọ̀ ẹ̀ lọ́sí Táíwò Táíwò twin brother oh, baby daddy mi Taiwo ló fún Ṣòwòrẹ́ ní bail Tinubu Buhari tí wọ́n yọ taiwo as the judge of that court tí wọ́n fi another judge see. That is the reason I couldn't talk about that because they will now say Kemi is talking in the background. Kemi is part of revolution now. She's talking in the background to her brother-in-law to give Shiwore bill. So that's why I had to recuse myself from all these cases. Conflict of interest, so that. But in tí mo fẹ́ conflict of interest sọ it's the whole truth in the matter and I'm trying to shield him. And because should not even have gone He should not even have got to to that sen sentence really. kéèsì kúṣọ yẹ kó tiẹ̀ ṣe princess tó yẹ kó ti <laughs> escape mind mi ọ̀rọ̀ hospital today. You mean you may not be aware of this gbogbo ẹ̀yin tẹ́ wà ní tẹ́ wà lórí space it's fetí sílẹ̀ space ti viral because there's Yomi here there's me here and other people here ẹ fi tí ń sílẹ̀ gbogbo èèyàn ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi lórí space tẹ́ mọ bó ṣe máa ń dígì nǹkan jáde nínú Twitter ẹ lọ dígì àwọn tweet kan fún October fifth twenty twenty two Mohbad bóyá ẹ máa type Mohbad October fifth twenty twenty two Mohbad attack ẹ lọ dígì wọn kẹ́ lọ kó àwọn tweet yẹn jáde I like people doing the work because àwọn fake tweets wà ń ta táwọn èèyàn make up ṣó ti get tán wá post. I want someone to forensically go and dig out those tweets and I will tell you what's on those tweets. On the 5th of October 2022, Mobad and Naramali had a fight. Mobad was beaten up, his manager was beaten up, and there was a big fracas at the Malian residence. Now, Mubad ended up in the hospital. He was lying down in a hospital, I don't know the name of it, and he was attached to a blood pressure machine and he was talking about his blood pressure. In your tweet, you will notice on there is a thread. Eh, and notice in the tweet, you have doctor MK. mo ní doctor mk please come here right away mo mo tag ẹ mi ni doctor ni mk come here and see this what do you think about the oxygen saturation on this blood pressure machine ìyẹn dẹ̀ reply wọn náà fi àjọ ọmọ èèyàn ta ló lù kí ló ṣe wà involved as a pharmacist and a doctor tó ń wo oxygen saturation àti blood pressure Mohbad okay tó ń rí i pé ó yẹ kọ́lọ́pàá dá sí i náírà ṣáà bú Mohbad Mohbad náà bú padà àwọn tweet yẹn gbóná at one point mo á tweet mo ní náírà kí ló dé mo wá please pull out that tweet o ain't ever good in twitter. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. fún yín i can give you i can give you ni ẹ̀gbọ́n mi i can give you all the screenshots but i don't want to do it mo fẹ́ káwọn èèyàn lọ kó wá fúnra forensic yes i àwa náà investigative journalist tweet kan wà tí mo sọ náírà ilé ayé ò le now you guys know i speak yoruba i can't read or write yoruba because of the whole fact of the french thing we were forced to do so i write phonetically mo ilé ile ayé aye ilé ayé ò lè tó èèyàn náírà kí ló wá dé báyìí delete this nonsense tweets bí mo ṣe sọ nìyẹn o ẹ mọ̀ pé gbàtí gbogbo beef yẹn tán it's called a twitter beef back and forth gbàtí gbogbo ẹ̀ tán guess what naira marley deleted everything guess what i regret it mo regret it because mo need àwọn tweets yẹn lẹ́yìn ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí náírà sọ sí mo need àwọn tweets yẹn lẹ́yìn because mo fẹ́ analyse àwọn nǹkan burúkú tó sọ mi ìwà rántí most of them he said certain things that could be critical to this case now. Mi ò sọ pé náírà ló pa ọ́, had anything to do with him. But there's just so many forensic things that we can't get back and some that we have in front of us and we are not using. At that point, when that doctor now said, ah, okay, whole medical doctor tó oxygen saturation ọmọ yìí is just fine pé wọ́n lè lọ ti blood pressure let it go Okay, one lè ti pa kí lọ́lọ́pàá ń ṣe tí wọ́n wà bíbáyìí. Kí ni gbogbo industry ṣe tó ọ̀dà not one person in the industry even tweeted they were all watching ṣebí nǹkan tó ṣẹlẹ̀ sí ni how many people ló ti lọ kí bàbá Mohbad now nǹkan tí mo ṣe sọ nǹkan tí mo sọ yìí ni pé Mohbad was in a hospital kò sí nǹkan kan ní ayé yìí tó máa sọ fún mi pé Mohbad ń bẹ̀rù àwọn Malians àwọn Malians ṣẹ̀ṣẹ̀ lù tán excuse me má jẹ́ kí sọ pé àwọn Malians àwọn Malian thugs some alleged Malian thugs wọ́n ṣẹ̀ṣẹ̀ lù tán ní Malian headquarters lọ́fíìsì wọn ó wà ní hospital ẹ wá sọ fún mi pé kò lè wà ní hospital this time because ẹ̀rù ń no that's because you had a crime scene. wọ́n bá kí ẹ̀ tọ́ra wọn ẹni tó bí gangan kí bàbá ẹ̀ sọ pé ṣóun ò gbé lọ sí hospital tó bá lọ bẹ̀ ṣé kò lọ àwọn ọlọ́mọ bàbá ẹ̀ ló máa sọ àwọn kọ́ ló tọ́ dàgbà náà ìgbà orí ó ṣe máa bẹ̀rẹ̀ hospital they had something to hide. celebrity ò ní fẹ́ lọ sí hospital ó dẹ̀ ti gbowó ṣó bó lọ sí ọgbà treatment ṣe oxygen máa rí oxygen mọ́lẹ̀ nílé ẹ̀. ṣó lè mọ nǹkan tó lè ṣó mọ nǹkan tó lè bá Yomi Shomo nǹkan tó bá jù ní gbogbo bẹ̀ ni pé there could be there was only one thing that could have saved Mohbad that night if we say Mohbad died tí abọ́ ní ṣígbẹ́ he died in the house gbogbo tí abọ́ yẹn wà necessary he died in the house yes secondary to what èmi àtàwọn colleagues mi ní Canada mo ní secondary to what kí ló panu lé kí ni owó kí ni owó ń há sọ Yomi Yomi owó ń há ní He had a convulsive episode and turned into anaphylactic reaction to ceftriaxone. Now, the person that told Owonha about the ceftriaxone will probably be likely another doctor who is probably a pathologist that did the autopsy. If he had a reaction to the ceftriaxone, if he was Some people do have that. Allergic to ceftriaxone is in a group of antibiotics called cephalosporins. So there are broad spectrum cephalosporins. They can be potentially dangerous. Check me One láti ṣe test kan tó fún because kò sẹ́ni tó máa mọ nǹkan and a lot of times they give it in dextrose and not sodium chloride this is where ogedengbe comes in ṣorífin me ṣayọ òun ò ní regular nurse pẹ̀lú ẹ̀ ọ̀tílárì yẹn gbogbo nǹkan tọ́mọ yẹn ń ṣe ó tó ń àwọn oògùn yẹn tẹ bá wo àwọn oògùn yẹn mo ti gbé lọ sọ́dọ̀ two pharmacies ní Canada àti America ó mú àwọn oògùn yẹn. àti Kẹ́mi ẹ jẹ́ kí n tú yín lẹ̀ ẹ má làágùn jìnnà Dr. Conrad Murray the reason why he was sentenced he knew what he was hiding he was ah. administering propofol on Michael Jackson because he needed to perform fifty states for fifty concerts. Right. So at the end of the day, when it reacted on Michael Jackson, Tony right. Um, um, reaction, yeah. He, the onus was on Dr. Conrad Murray to quickly call the emergency because it's beyond him then. In the time it took to personally want to resuscitate him, to cover up for his tracks. Right. However, when the paramedics even came, he was duty bound to tell them straight ah, àbí tó dé yìí I was administering propofol or he was taking propofol and he has it, he has it in excess instead he said he just slumped those ones were treating a different thing until there was no longer pause and he died. okay yọ̀dún sórí. so gbogbo ìtàwọn wọn ṣe yẹn nulẹ̀ yẹn eh. Eh, nǹkan kan ti ṣe Mohbad. kó tó kẹ tó gbé gbogbo oògùn dé. kí nọ́ọ̀sì yẹn they only ambush the nurse. Yeah. Knowing ọmọ ah, pé tí nurse bá débẹ̀ the intention is maybe the nurse will play any role mm-hmm. or whatever but nurse here because of her unprofessionalism mm-hmm. she could not understand that this condition that I made this person mm-hmm. could be a um, reaction if I do intravenous. Mm-hmm. but torí pé kò kì doctor she she needs to take that for but tó bá state condition tó bá Mohbad tó bá state tó sòótọ́ you will know certainly that something had happened to him téèyàn bá dẹ̀ cause injury fún yàn tó bá attack yàn tó bá yẹ pé ẹni yẹn kú mm-hmm. as a result of that injury one year and one day after you are responsible for the death of that person. Yeah, now you to Yomi Jekinwa response here on that one. Sori, èmi ni mo ṣe Conrad Murray No. Okay, ngbà tí Adesin Cooper pè to láti CNN láàárọ̀ ọjọ́ yẹn. Only i was working in i was actually in canada at that time 2009, june 25th, <clears throat> and i was working at loblaws pharmacy at the time nígbà tó pè mí èmi máa ń ṣe ọpá wa láti pa fóònù èdè tá ń ṣiṣẹ́ nu pharmacy phone personal ones but by the time tó máa fi contact me via email èmi máa ń check email mi lórí computer so wá rí nǹkan tán sọ mo ní wọ́n bí mi nǹkan tí sì ẹ̀rẹ̀ bí mi wọ́n ní ṣe demerol kí ni demerol wà fún mo ní demerol is a painkiller What about demerol ń bẹ̀ mo but demerol by pa it is usually used in labour and delivery ibi tí wọ́n ti máa lo labour and delivery for the for the mother when the mother tó bá wà ìpè tó demerol ló máa going? why is it used Money because it causes less respiration depression in the newborn now we all have pain pain daily, but morphine is actually stronger than Demerol. The, however, we can't give morphine to a pregnant woman who is in pain in labor because the newborn will stop breathing. So the respiratory depression is less in Demerol. So man, are you sure? This is a question, Adikemi. Uh, eh, and this is, uh, eh. a, is a technical question. I said, Dr. Kami, can we say Mobad pie as a result of an anaphylactic reaction? And the point is this. No test has even confirmed that he died as a result of that. And right. there is a possibility that the whole injection of the nurse was to play a decoy. Right. Thinking that Thomas suffered or medical expert. Ṣèbáwọn ọlọ́fẹ́ ló sọ fún nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Then you just want her to come and play that role, play that role, and stage. They only use it. They are likely going to use it. Not uh, one Ayaba. They are only trying. They right. want to play it like come and make it look like it is an athletic reaction. Ejeka, Ejeka. ká wo eh, Ayaba ati Yomi ẹ ṣeré because mo ti sọ pàtì before mo dey discuss eléyìí pẹ̀lú Jonah Labowitz a Jewish family sister went to school with mo ní Jonah Jonah ní Has anyone, in, first of all, Jonah, investigations are not the same in Nigeria as it is in Baltimore. Jonah, ní pé ṣé nìkan investigate nǹkan tí police chief sọ ní press conference. Police chief wá sọ fún gbogbo ayé pé nǹkan tí Nigeria ṣe bàjẹ́ nìyẹn because the mainstream media are puppets. Nǹkan tó bá sọ fún ọ náà report. Wọ́n ṣe puppet to be extradited to Nigeria but èmi ń sọ ní tèmi pé wọ́n ti gbé lọ America. They only report puppet wise. They do not do investigations. Jonah sọ pé Did any of the investigators investigate what that police chief said? Who told that police chief that? If the police chief is telling the media that Mubad died of an anaphylactic reaction, can your lawyer say, eh, okay, fine, anaphylactic reaction. They had no epinephrine. If it were in a clinical setting, okay, the nurse, the nurses would have given, doctors and nurses would have given epinephrine and revived him from 10% to 50%. Same way with plug an iphone but they were not in a clinical setting because Mohbad is afraid of the hospital rubbish the hospital yẹn put that aside <laughs> eh, the hospital yẹn put that aside Ìyábọ̀ ló wà behind line yẹn Ìyábọ̀ ló wà behind yẹn tọ́nikọ́ gbé síta pé Mohbad ó bẹ̀rù hospital now secondly okay how do we investigate the police officer ṣebí investigation mo ṣe lórí ọ̀ndẹ́ yìí tí mo bust ẹ̀ lórí ti pdom báwo la ṣe máa investigate owó òun wá the cp at the time mr owó òun ha ṣe wá ní Nigerian media wọ́n tó síbẹ̀ lọ́jọ́ yẹn I ń go online ẹnìkan kò lè pèrè questions it was a press conference for God's sake second degree mi nìyẹn PR nínú press conference ask questions wọ́n ṣòwò yín ní photograph ọwọ́ Mohbad tó wà enjoy ẹnìkan kan ò ya fọ́tò ọwọ́ yẹn tó gbé online maybe one or two people yẹn ló dẹ̀ ń go around but at the end of the day yomi nǹkan tó sọ. So, If somebody were to investigate, like my colleague in America said, did anybody investigate what the chief said? Who told the chief that? Was it a pathologist? Was it the nurse's first hand statement? At the end of the day, only nurses have only convulsions, any convulsions, anaphylactic reaction, epinephrine nìkan reverse it to bring you to life. So, ẹ̀jẹ̀ doctor epinephrine. Number two, is it a cover up? Ṣé sọ pé anaphylactic reaction? Alimamo till today, till the world ends, we might never know whether that was a cover Number three, what Kemi lawyer said. Okay, good, anaphylactic reaction, he's dead. Secondary to what? Sorry, but checking Yomi. Mm-hmm. Secondary to what? Ṣé you understand? Yomi jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Yomi jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ tí gbogbo èèyàn láti lò. Ẹ̀yin tẹ̀ wá nílé tẹ̀ ń gbọ́ program yìí. Yomi mi ò mọ̀ bóyá o ní second phone lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn. Bossman àti sọ kínní ẹni tó bá ní second phone kó lọ sí google nsìn kó lọ kó lọ google causative law ẹ lọ ẹ lọ google ẹ google causative law lórí wikipedia yomi sori causative law right causative law àwọn lawyers ńlá ti get mr odumosu the causative ẹjọ dúró fún mi ẹjọ. okay why was he ejected. causative yeah causative law àwọn lawyers tán máa wà ní kéèsì definition of causative law now. Nah, everybody should go to causation okay type causation in wikipedia causation one in kéèsì Sorry, case kéèsì kan tí in 1997 it was a causation case ẹ there was this young man at màmá ẹ̀ náà jọ ń young man he was 49 years old màmá ẹ̀ almost 80 obìnrin wa one, cancer with a sick gan gbogbo owó tó ń gbà níbi iṣẹ́ ló fi ń tọ́jú mọ́mí ẹ̀ gbogbo salary as a professional 49 year old man single man kò tí ì má rí gbogbo ẹ̀ ló ti ná tán tó wá feel pé ah, i'm a professional type a i have all the money in the world i haven't married no kids yet pet kan wà bẹ́ẹ̀ kí láyé wà fún kí la tún fẹ́ gbé fún láyé gbogbo owó ni mo fi tọ́jú ìyá mi tán he now went and got poison tó ń gbọ́ mi yọ̀ mí ó wá lọ gba poison ó wá poison oúnjẹ màmẹ́ to get the mother out of pain ṣé o ti understand to get her out of pain and to just end her life because it was no point anymore Should you understand nǹkan tí mo mean. involuntary assisted murder nìyẹn. we wasn't assisted because the woman did not know assisted mother is uh, is a euthanasia ẹpa euthanasia ni assisted assisted suicide Epa mi mi ò lè deal pẹ̀lú ẹ̀ mọ́ however nǹkan tó ń ṣe ni pé láì without the mother's permission wà lọ poison ẹ ó wà nínú àwọn law books kan tí mo le pull out nígbà tó poison yẹn i cover that case ìgbà tó poison mama yẹn tán tí màmá yẹn wá kú Surely, your daughter could not be gbé autopsy when the autopsy came out poison kò Wow. So, so they had to apply causation to when they were now the police found the poison they found notes they found things he planned to do but they had to prosecute him but the poison didn't kill him this guy works now the poison did not kill the mother do you know what killed the mother. The mother actually had a cardiac arrest. She had a heart attack, not cardiac arrest, two different things. I'm a mixed one. She had a heart attack. And the heart attack was due to come. So heart attack, And àwọn doctors made wọ́n on sí yẹn. Wọ́n Why is it not jẹ́. Poison ò ti bẹ̀rẹ̀ jẹ́. Poison ò ti bẹ̀rẹ̀ So, sí gẹ̀ẹ́tì bọ́ọ̀sì yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò tí ì to tó ti máa ṣiṣẹ́ níbi stomach àti gbogbo ẹ̀. he might be punished gradually for that attempt to attempt murder ló máa that is what nǹkan tó this is what they gave him they gave him attempted murder okay and only attempted murder attempted murder last summer ó ṣe ẹ̀wọ̀n but ẹ̀wọ̀n tó ṣe was almost fifteen months kì í ṣe years uh, okay ngbà sórí nǹkan tó ṣe fún ní fifteen months ni pé i'm going to pull up the case later but nǹkan tó ṣe fún ní màá post ẹ̀ but nǹkan tó ṣe fún fifteen months ni pé. he wanted to kill his mother, but he felt his mother was in too much cancer pain and she just needed to rest and go. So one yes. simply did and one lawyer said way unless you for 15 months. So it was not murder or manslaughter. Just yeah. But look, real quick, causation is the casual relationship between the defendant's conduct and the end result. So to get that is what right. it's saying. causation law. In other words, causation provides a means of connecting conduct with the result injury. Conduct, slash end result okay tẹ bá ní èèyàn kú ọ o ti sọ tó bá léèyàn kú of anaphylaxis secondary to what mama yẹn kú of heart attack secondary to what secondary to cancer tertiary to ọmọ ẹ̀fẹ́ pa so the law of condition èmi ò báyà àwọn lawyers wa kí ni standards Nigerian lawyer ṣé British kìíní lọ́lọ́. Dr. Kemi, Dr. Kemi, eh? let me interject you. Let me interject you. Mr. Yomi, mm-hmm. you you you should have inject, interjected Dr. Kemi to put, to, to put us right on track. Maybe Dr. Kemi is not aware of the new findings that we ha- that we did, that we have right now. Dr. Kemi, according to the mm-hmm. new findings, Mr. Yomi went um, to do some investigation at Mobile House. Some of the eh, neighbors were actually they actually are aware of some of the things that happened. All right. Um, they, said they, they, said they, started noticing people wheeling in front of mobile house as early as 11 a.m. on Tuesday morning. The nurse arrived at the nurse arrived at that mobile house at 1:30 p.m. or mm-hmm. one, according to the CTC. So mm-hmm. who did the nurse come to treat? He's been already willing at moving house at, at early as 11 a.m. Yeah, in the morning, though, before the arrival of the nurse. And then are you, hospital are you told me, hospital told me, you, brought Mubad past three. And that and that was because the, the distance between Mubad's house and the hospital. One warn you, one sudden you, I give them five minutes. Okay, ma, seven minutes. Kogi you know now, across the street, the hospital yẹn wà. Now, let me now say my own. Your missionary and findings eh? Àwọn findings yẹn that excellent because èmi ti ní àwọn findings yẹn ó dẹ̀ ní time tí màá gbé jáde because ẹnìkan kọjá ṣé wọn kí n sọ fẹ́ pé neighbor kan ń bọ̀ láti ibì kan tó rí nǹkankan ní ìkànlẹ̀ sọ you know in journalism láyẹn tẹ̀ ń burúkú tí máa ní neighbor kan mo lè lọ accidentally lọ sọ pé ah next door neighbor three doors away four doors away so mo máa ń rọra bí mo ṣe máa ń sọ̀rọ̀ máa ń gbàdúrà ní láàárọ̀ kí n tó sọ̀rọ̀ kọ́nà mm. help words mi àti wisdom mi this is one of the stuff I heard àwọn èèyàn ti ń sunkún kí nọ́ọ̀sì tó dé ṣó ti get but ẹ jẹ́ emotional state our Nigerians what do we do when somebody has been attacked ebe kunda ma sun sun and the person might still be alive but struggling for their life shey you understand me so if the police did their investigation well it could even be that Mohbad had already even died before the nurse arrived do you understand what I just said. yeah your point your point. ṣe o get point tí mo sọ. àǹtí Yeah. You are, you are now you are just eating the nail on the head. And I just at, at the end of the day, ṣé n gbọ́dọ̀ mi. Mr. Yomi, Mr. Yomi, ẹ̀mí bẹ́ẹ̀ kẹ́ sọ̀rọ̀ jù. Ẹ kẹ́ kékeré ẹ jẹ́ kó kẹ́ wà lọ́wọ́ náà. Adekamato, so they're going to be fat on that already. Ìjọ tí ẹ̀ fọ́lì ní pé ẹ jẹ́ ká pè jẹ́. Àwọn náà wà bí báyìí pẹ̀lú fake account wọn. Ṣé ti yẹ? Wọ́n bá dùn sínú àpò wa. Wọ́n bá dùn sínú àpò. Ǹjẹ́ mi fẹ́ tẹ́lẹ̀ sọ ní pé ẹ jẹ́ ká àzù. Oh, bẹ́ẹ̀ gbọ́ bọ̀ mi. escape ilé kò sọ́nà tó máa gbé gbà. kódà kódà tìrẹ́tò náà àjẹmí. Mm-hmm. a fún gbogbo wọn ní nǹkan tó ṣẹlẹ̀ lulẹ̀ yẹn a fún gbogbo wọn ní nǹkan tó ṣẹlẹ̀ lulẹ̀ yẹn ìyẹn tún kọ́ <laughs> wọ́n sì máa ọ́ yìí máa ọ́ yìí máa gba aga ọ́ máa gba kóńgò ètò máa gba kóńgò àgbà kóńgò ètò máa gba dèríkà àgbà dèríkà. àjẹ́ me. I'm just telling you that. now. me. I'm just, I'm just telling you now what I tweeted last week. I said there's going to be several arrests in this case. And that came from my boy in Abuja. mo sọ fún yín ẹ̀yin tẹ pa Mohbad Nigerian police ní Abuja mẹ́ta lẹ́kọ̀ọ́. ẹ má Lagos state government the judiciary in Lagos state they don't normally aid and abet crime. when you are coming to them nǹkan wo nǹkan ní nǹkan táwọn. full opportunity. ṣé ǹjẹ́ ti ǹtí ó lè jẹ́ kí ọ̀rọ̀ yẹn fẹ́ lọ́wọ́ ayélu díẹ̀ ni pé tá a bá fàyè lẹ̀ tá a gbéra tá a àwọn kan lè wò pé hmm, àwa this is the way Nigeria is ẹ jẹ́ ká lọ buy any out ọkọ mm. but now that everybody stood up none of these people that are involved in this case in the government they have high reputation ọ lè ṣe wàhálà kan bílíìdì orúkọ àti reputation kéèyàn kan wá lọ committee crime bí kankan expect ké káwọn lọ ṣe cover up tí àwọn experts tí wọ́n rí kan wá lọ sí torí ẹ̀ lose gbogbo reputation kí lọ́mọ tó bá ṣẹlẹ̀ lọ́la. kókó rẹ̀ pé. ẹ ń gbọ́ mi nígbà tí ibi tí ọ̀rọ̀ ẹ ti ṣẹlẹ̀ nígbà tó pé tíyàwó bá dì pé timing kọ́ọ̀lì ìyá Mohbad and pé Wùmí ọ̀nà sọ fún ìyá Mohbad pé ṣe gbọ́ nǹkan ni timing yẹn ó lọ pẹ̀lú timing tó sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí react so something ti ṣẹlẹ̀ nínú ilé Mohbad kí nọ́ọ̀sì tó dé. mr yomi ẹ jọ tí wọn lọ sọ kẹmi um, mm. ẹ kí o kó play video kan ìyá Mohbad yẹ fún yín. Um, ẹ the music that video that video of mama Mohbad please play it ṣé pílẹ̀ ọ̀ṣọ́ ọ̀sìn fídíò ni o. ṣé ìdá pílẹ̀ àná ẹ̀rìn àbí.